àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sẹ̀ tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànàbí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya níbi tádọ ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o amadi alẹ̀sìn tí wọ́n ń ṣe. masiru tààrùn retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ tí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọdìyà níyà kí gbogbo wa lọ́ọ́ mọ́ dájú. Òkúrọ̀ọ̀nì ni Ríza ní Ríza Gulam Ahmadu pẹ̀lú Nájímù Ilẹ̀rọ̀ Òkúrọ̀ọ̀nì gbogbo wọn o. Kàláwù ìṣọṣọ́ wa káàmọ́dì kèfé ríru ní ìjọ àwọn Amadíyà pẹ̀lú ìjọ Tìjáníyà pẹ̀lú ìjọ àwọn Ṣíyà kàláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti shehu ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim nìyà kúkú rọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó ti jẹsẹ̀ dé òpin ká láwùrán o. kó fi súnà rẹ̀ bu orí o. àwọn ìjọ Ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànà bí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiru tààrùn retí Ìsá ọmọ màríyàmá kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ o tó ń jẹ́ kọ̀dìyà níyà kí gbogbo wa lọ mọ̀ dájú ó kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ ó kúrọ ní gbogbo wọn o kàláwù ìṣọṣọ wa káàmọ́dì ètè ríru ní ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya káláwù làwà níbẹ̀. Mirza Gulam Ahmadu àti Shehu Ahmada tó lẹ́sìn Tìjáníyà pẹ̀lú Ibrahim nìyà ó kúrọ ní gbogbo wọn o. Ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ lé òpin káláwù nàwa ṣe o onísúnà rẹ̀ borí o. bisimilahi walhamdulilah wasalaatu wasalaam ala rasulillahi wa ba'd wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuhu mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo kí wa káàbọ̀ sí orí ètò wa ètò yín asòfíà zatu tọ̀ríkọ khalafat al-Islam ẹ̀sìn sufi onítọ̀ríkọ lòdì sí ẹ̀sìn Islam episode thirty seven episode thirty seven inshallah. a fẹ́ tẹ̀síwájú lórí àlàyé tí a ń ṣe fún wa kí Allah jẹ́ kí àlàyé náà kó ṣàǹfààní fún wa láyé àti ní àlìkìyàmà àníṣẹ́ ẹ̀sìn súfí ẹ̀sìn ní mo sì bí wá ní ìbéèrè kan ní alẹ́ nínú episode thirty six wípé ẹ jẹ́ ká bi wọ́n léèrè ta ló mú súfí wá ta ló mú súnà wá. kò rújú wípé ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí Allah fi ìsìláàmù rán tí Allah fi àlùkùránì rán níṣẹ́ òun náà ni ó dé pẹ̀lú súnà rẹ̀ súnà yìí ni àwàláwà ń ṣe tí a sì gba tító pẹ̀lú rẹ̀ ẹ̀yin onísúfí worldwide ta ló mú súfí wá ohun tẹ́ ń pè ní àsòfíyà tàbí àtàsọ́wúfù ta ló mú wá ẹ má lo ẹ̀rí àjò mọ́ ẹ̀ áyà kan ọ̀sọ̀kalẹ̀ nítorí wọn kò sí àyà kan láyé tó sọ̀kalẹ̀ nítorí àwọn oníṣúfí kò sí àdìsí kan láyé tó wáyé nítorí àwọn oníṣúfí ohun tá a sì fi mọ̀ bẹ́ẹ̀ ni wípé kẹ́límà àsòfíyà tàbí àtàsọ́wùfù láàyú jádù fìlù kùrán wà láàfìl hadith annabawi kẹ́límà yẹn láfùlù yẹn kò sí nínú Quran kò sí nínú hadith ànábì aláwo ṣe wá sọ̀rọ̀ tẹ́ wàá sọ pé àwọn oníṣúfí ló ń bá wí ànábì ó sì wá sọ̀rọ̀ tẹ́ sọ pé àwọn oníṣúfí ló ń bá wí níbo ni láfùdù àsùfíyà tàbí àtàsọ́wúfù níbo ló wà nínú Quran níbo ló wà nínú hadith ẹ mú jáde fún wa ṣẹ́ńtẹ́ bá ti lè mú jáde fún wa màá kílòsì ẹ́písòdù sufi tẹ́ ẹ bá ti lè mú àsòfíyà tàbí àtàsọ́wùfù kẹ́límọ̀ yẹn ọ̀kan nínú méjèèjì ni o not necessarily the two one of the two either àsòfíyà tàbí àtàsọ́wùfù ẹ kàn ti ẹ̀ mú jáde pé láflù àsùfíyà tàbí àtàsọ́wúfù tẹ́ ń fà á yàrá lórí rẹ̀ káwárí àsùfíyà tàbí àtàsọ́wúfù nínú ẹ̀ tàbí kẹ́lọ sínú hadithi hadithi lé ní mílíọ̀nù hadithi ó lé ní one million tó wà lákọsílẹ̀ yálà kádìsì yẹn jẹ́ hadithi tí ò lálàáfíà. La ká tó wá mọ̀ nǹkan tá a sọ nípa àdìsí náà ẹ ti ẹ̀ pòdúsì àdìsí ẹyọ kan báyìí tí ànágbò ti tàlábà lọ tí ó ti pronounce àsòfíà tàbí àtàsọ́wúfù ìtànkítàn lẹ́ ń pa torí pé ẹ fẹ́ jẹ ogún kógún ìtànkítàn lẹ́ ń pa ẹ wá síbírú náà sáká nítorí àwọn Sufi ni wà látẹ́túrúdú lẹ̀bí náà yẹ̀dẹ̀ wọn rọ́bà wọn torí àwọn Sufi ni ẹ̀yin sọ bẹ́ẹ̀ mọ́ ayé ti lajú ojú ti là ojú ti là ahalu sufa wọ́n yàtọ̀ sí ahalu sufiya ẹ̀ makéwọ́n ni ọ̀dàrú máa lójú ni ahalu sufa. ahalu asufa ó yàtọ̀ sí ahalu asufiya tàbí ahalu atasawufu just give us a verse a Quranic verse táàtì rí láfúlù àsùfíyà tàbí àtàsọ́wúfù tàbí kẹ́ ẹ mú hadith ànẹ́bí wá táàtì rí àsùfíyà tàbí àtàsọ́wúfù ẹ̀yin lẹ́ ń sọ wípé mọ́kọ́lá lọ́hù wà mọ́kọ́lá rọ̀ṣúlù lẹ nídìí làwa náà sì nídìí sísọ tẹ́ ẹ sọ pé mọ́kọ́lá lọ́hù wà mọ́kọ́lá rọ̀ṣúlù lẹ nídìí ayé ó bí bóyá ẹ̀ ń sọ òdodo ni òpùrọ̀ sì nìyí ẹlẹ́tàn nìyí elétè nìyí ẹ̀yin wo àbẹ́yìn oṣù fíkọ́ ni tó ga sí pé mọ́kọ́lá lọ́hù lẹ́bá nídìí àti wà máa kọ́là rasul sallallahu alaihi wasallam lẹ́bá nídìí kí ni kọ́là lọ́wù tó wá tó dákọ̀ àsòfíà kí ni kọ́là rọ̀súùlù tó wá tó dákọ̀ àsòfíà tàbí àtàsọ́gùfù ẹ mú jáde fún wa ẹ̀yin náà jiyàn pé lápùlù àsúnà ó jẹyọ nínú Quran ẹ̀yin náà sọ pé sunatallahi sunatallahi àwárí sùfìyàtàláì àrí sunatallahi àrí sùfìyàtàláì ẹ̀sìn làkàì nínú àdìsí àrí sunatu rasul sunatu nàbíyì sunati ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ fàmọ́rọ̀ gíga ń sunati fàlékún bí sunati à ń rí fàlékún bí súnà tí à ń rí fàmọ́rọ̀ gíbà à ń súnà tí à ń rí nínú àdìsá nẹ́bí àwárí fàlékún bí sùfìyàtì àrí fàlékún bí tasọ̀wúfì àrí fàmọ́rọ̀ gíbà à ń tasọ̀wúfì àrí fàmọ́rọ̀ gíbà à ń sùfìyàtì àrí ń bẹ̀ ẹ̀wà pa ìtàn orí burúkú káàkiri ayé wọ́n síjú náà sáká bí kùránì ò bá dákọ̀ àsùfíyà tí ò dákọ̀ àtàsọ́wúfù tó sì já sí wípé lójú ayé ànẹ́bì ló ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń kílèmù dandan ní kárí àdífì tánàbí ó ti pronounce the word àsùfíyà tàbí àtàsọ́wúfù. nítorí náà ẹ̀yẹ tàrọ́mà ojú ti là ilẹ̀ ti mọ́ ṣe àti gbọ́ àti bàbá àtọmọ àtẹ̀gbọ́n àtàbúrò ẹyẹ parọ́ mọ́ ní ọ̀sán yìí mo fẹ́ dìbọ́ǹkì ọ̀rọ̀ yín tẹ́ ẹ sọ wípé máa kọ́ là lọ́hù wà máa kọ́ là rọ̀súùlù lẹ́yìn máa fẹ́ gbọ́ ti yín o ẹ̀yìn fẹ́ gbọ́ pé àáfàá sọ pé o òpùrọ́ sì nìyí òpùrọ́ nìyí ẹgbọ́n tẹ́ wí. tí ẹ bá pẹ̀lú ẹ̀rí lọ́pọ̀ tí ẹ máa tó máa fẹ́ ṣe ẹ sọ pé ẹ fẹ́ síra ẹ̀yẹ máa sọ ẹ sọ pé ẹ síra wàásù ẹ fẹ́ síra nàìjíríà ẹ ní kọ́ńdà náà kọ́ńdà náà tó lù nìkan lẹ́gbẹ́. ẹ bá wọn wí àtàkì wí lè fún ẹnu bẹ́ẹ̀ ọ̀pá tí àwọn ọ̀rọ̀ ṣe ń gbé wọn àti tó gbé wíwá. bẹ́ẹ̀ni wọn máa yí ọ̀rọ̀ yìí iye àwọn àfẹ́ àwọn àwọn alágbé náà latina àwọn ọmọ láti ẹ̀ latina àtàkùn wèrè nígbà táwọn latina àwọn àbá ẹ á bẹ̀rẹ̀ sí àwọn olówó àtàwọn latina wọ́n ka ìgbónú sí wọ́n ka ìgbónú ìgbónú báyìí wọ́n ka òṣèlú wọ́n ka àlèbáyé àti síbẹ̀ bẹ́ẹ̀ lọ. so ẹ̀yin lè kóòtì àwọn àfà ẹ lè kóòtì àwọn àfà tí táà wá kóòtì àwọn àfà tí wa ẹ sọ wọn di destroyer ẹ sọ wọn di hoodlum ẹ sọ wọn di tọ́ọ̀gì ẹ sọ wọn di criminal ẹ sọ wọn di boko haram lọ́dọ̀ ara yín àbí ẹ̀yin lè kóòtì táwọn àfà yín sọ báyìí ẹgbẹ́ tíra bọ́ síta ẹ̀ka tíra sọ́wí ẹ̀ka wàkílà nùsì láti jáde ń bẹ̀ ta ló sọ̀yún ta ló sọ wàkílà nùsì láti fi àṣehábì súfà wàkánú sábò àmì àti rọ́jùlín fòkọ̀rọ́ à fìlìmọ̀dínà àlèmùná wárọ̀ ta ló sọ̀yún ta ló sọ ń tẹ́ ẹ̀ka bọ́ta tí kìí sábà ló sọ. So ṣẹ̀rí kálábòsí ni ṣẹ̀rí kálábòsí ni ẹ wá ń sọ pọ̀yànpọ̀yàn wípé tẹ́mà súnà sọ pé òun ò tíra Alibani òun ò tíra Ibnu Tẹ̀míyà òun ò tíra Muhammadu Abdulwahabu ntẹfẹ ni kọla lọ́wọ́ àmọ́kọ́là rọ̀ṣù ẹ̀mú mọ́ kọ́là lọ́wọ́ wà mọ́ kọ́là rọ̀súùlù wa tá a ti rí kẹ́límà àsòfíyà tàbí àtàsọ́wùfù ẹ̀mú jáde wàláì tẹ́ bá mu jáde kí n tó dìde kúrò níjókòó yìí èmi ní olùsúfì tẹ́ ẹ bá mú àyà kan jáde tàbí àdìsà lẹ́bì tó lálàáfíà tẹ́ mú wá tá a àsòfíyà tàbí àtàsọ́wùfù tẹ́ ẹ bá lè produce ẹ̀ fún mi ní ọ̀sán yìí pẹ̀lú ìyọ̀ǹda àlọ́wù èmi ní òdì oṣù fi ẹ̀yin òpùrọ̀ yìí ẹ̀yin òpùrọ̀ burúkú yìí ẹni má kọ́là lọ́wù wà má kọ́là rọ̀ṣùrù lẹ̀mí fẹ́ ibo lẹ ti rí sùfíyà nínú má kọ́là lọ́wù níbo lẹ ti rí àtàsọ́wùfù nínú má kọ́là lọ́wù níbo lẹ ti rí àsùfíyà nínú má kọ́là rọ̀ṣùrù sallallahu alaihi wasallam níbo lẹ ti rí àtàsọ́wúfù inú mọ́ kọ́lá rọ̀súùlù tẹ́ bá tẹ̀ díwájú ọlọ́run tọ́nà bá fi ń léèrè pé mo fi ẹ̀sìn ránṣẹ́ sáyé mo dárúkọ ẹ̀sìn mi fún yín àlìsíláàmù ló ń jẹ́ mo sọ tírà kalẹ̀ fún yín mo pè ní àlùkùrọ̀ áánì ànábì tí mo rán sí yín mo ní kó jíṣẹ́ fún yín kẹ́ẹ̀sì tẹ̀lé ìlànà rẹ̀ tí í ṣe súnà rẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ sọ pé bẹ́ẹ̀ ni tọ́ sẹ́yìn ò tó yín lẹ wá lọ gbé ọkọ míì jáde tẹ wá ń sọ pé àsòfíà tàbí àtàsọ́wúfù níbo ni mo ti dákọ̀ àtàsọ́wúfù rí ibo ni mo ti dákọ̀ àsòfíà rí ànábì mi tí mo rántí yín muhammad ọmọ abdullahi sallallahu alayhi wa sallam sọ tẹnu ẹ̀ jáde rí pé ìlànà kan bẹ́ o ojú ọ̀nà kan bẹ́ o tí ń jẹ́ àsùnfíyà tàbí àtàsọ́wùfù kí lẹ fẹ́ wí níwájú ọlọ́run kí lẹ fẹ́ sọ níwájú àlọ́ ẹ jẹ́ ká láàyè yanjú ẹ̀ ẹ̀yin lẹ ní máa kọ́là lọ́wà máa rọ̀ṣúlù lẹ̀ ń fẹ́ náà sì ń nù máa wà máa kọ́là rọ̀ṣúlù lẹ́lẹ́ ń fẹ́ ohun tí àwa àlùsùn náà sì dùn náà nìyẹn ẹ wá pòdúsì ẹ̀ fún wa ibi tí aláwọ̀ ti sọ pé àsùnfìyà tó ti tó ń ti bí olúwa ẹlẹ́dàá ṣe pé àwọn mùsùlùmí lóríṣiríṣi ó kọ nínú Quran ó pè wọ́n ní mùsùlùmí alimuslimun ó pè wọ́n ní alimuminun ó pè wọ́n ní alimukulisun ó pè wọ́n ní alimusinun ó pè wọ́n ní azakirun ó pè wọ́n ní alikọ̀ṣeun ó pè wọ́n ní asọ̀imun ó pè wọ́n ní alihafizun gbogbo ọkọ gbogbo ìròyìn gbogbo oríkì tí Allah subhanahu wa ta'ala tó fi pe àwa ẹrú rẹ̀ nù Qur'an kò sí àsùnfìyà ń bẹ kò sí àsùnfìyùn tàbí alimutasawwifun kò sí nínú àmì Qur'ani tọ́ba wà kẹ́mu jáde. Ànẹ́dùwà Muhammad sallallahu alaihi wasallam òun náà pé àwa mùsùlùmí ní gbogbo orúkọ yìí pátápátá kódà àwọn àdàpè àwọn oríkì tí ànẹ́bì tún fi pe àwọn mùsùlùmí òdodo nínú àdìsí ó pọ̀ ó lé ní ogún kò sí àtùfìyún kò sí àlèmùtàsọ̀wìfún nínú rẹ̀ tẹ́yìn bá ti lè wá produce ẹ̀fẹ́ mi tẹ́ bá ti lè produce ẹ̀fẹ́ mi pé ah ó rí ni nínú súrà báyìí áyà báyìí wọ́n lọ wò ó wàá rí lápúlù àsùfíà tàbí àtàsọ́wùfù nínú rẹ̀ ó ti parí màá close chapter episode yìí màá close ẹ̀ tàbí a kò sínú kùránì ṣùgbọ́n wà ní hadith anẹ́bí muhammadu tó lálàáfíà sallallahu alayhi wa sallam àsùfíà tàbí àtàsọ́wùfù ó ń rèé kẹ́ display ìfàyè wàláì tí gbogbo yóò fi kúta ẹ̀ lérí ẹ parapọ̀ ẹ parapọ̀ kẹ jókòó ti Quran kẹ jókòó ti àdìsí ẹ lè rí láfúlù àṣòfíyà àtàsọ́wúfù ohun tẹ́ ẹ lè rí láfúlù rẹ̀ ṣé ẹ fẹ́ fi gbé ohun tẹ́ ẹ rí láfúlù rẹ̀ ni ohun tẹ́ ẹ lè rí láfúlù rẹ̀ ṣé ẹ lè fi gbé ohun tẹ́ ẹ lè fi rí láfúlù rẹ̀ ni àríláfúlù súnà ẹ̀yin náà mọ̀ pé súnà tàlọ́ì ó wà ní súnàtù rasul ó wà bẹ́ẹ̀ súnàtù nàbíyì ó wà bẹ́ẹ̀ súnàtù eh, eh, rasul súnàtù nàbíyì ó wà nínú hadith ànábì rẹ́gẹ́dẹ́ ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ kìrìsìẹ́nì tí ó ń pe ìwé kan ní bíbélì ọ̀rọ̀ yìí súfí ó dàbí ọrọ kristiani tó ń pe ìwé kan ní bíbélì àwa mùsùlùmí àwa wá ń pè ìwé kan ní alukur'an àjọ wá ara wa àwa mùsùlùmí kílèmù wípé alukur'ani tíra ọlọ́run ni ọlọ́run ló sọ kalẹ̀ àwọn náà kílèmù pé bíbélì tírà ọlọ́run ni ọlọ́run ló sọ kalẹ̀ àwa ni bá a sì mọ̀ bóyá tírà ọlọ́run ni méjèèjì rè kí ló kọ àtiwá kí ló kọ tí àti yín ẹ̀ní bíbélì show us where bíbélì the word bíbélì is written in your book ẹ̀yin mùsùlùmí show us where alukoran is written in your book àwa mùsùlùmí àwa sí chapter àní nínú alukorani chapter by verse by ọlọ́run dákọ alukur'an ọ̀dàpẹ̀ níbí ọ̀dàpẹ̀ níbí ọ̀dàpẹ̀ níbí àwọn ayéwárí alukur'an pásítọ̀ àti wòlé àti rẹ́fúrẹ́ǹdì àti olórí ìjọ àti olùṣọ́ àgùntàn àti ìyá àjọ wọn wá ń làágùn nínú èsì wọ́n ń sáàtì fún the word bible the word bible wọ́n wá kó bíbélì bíi tó lé ní oríṣi igba tó lé nígba wọ́n wá kó síwájú wọ́n ń sí wọ́n ń sí wọ́n ń sí láwẹ́láwẹ́ ah àwọn bible ni the word bible the word bible kí bíbélì ti sọ pé èyí ni ìwé mi bíbélì orúkọ rẹ̀ wọn ò wá rí bọ́dọ̀ ẹ̀yìn oṣù fèsì jẹ́nu bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́gẹ́ lẹ́nu kò sí yàtọ̀ láàrin ẹ̀yìn àti kírísítẹ́nì kírísítẹ́nì ń kílèmù pé ìwé tí ń bẹ lọ́wọ́ àwọn ìwé mímọ́ ni o bíbélì ní orúkọ rẹ ọlọ́run ló sọ ọ́ kalẹ̀ tó bá sọ bíbélì kalẹ̀ ń ọlọ́run ó o bíbélì ni ìwé yìí o bíbélì ni nígbà ó dákọ pé àlùkùránì ni ó dárúkọ rẹ̀ nínú súrọ́tù Yusuf ayẹ̀lẹ̀ kẹta inna anzalnahu qur'anan qur'anan arabiyyan la'allakum ta'qilun ọlọ́run dákọ̀ alùkùránì nínú alùkùránì ní ọ̀nà tó pọ̀ balihuwa qur'anun majid balihuwa qur'anun majid nínú súrọ́pìlì burújù nìyẹn wà ayàtà ti wà nínú súra alijin fàkọ́ọ̀lù iná sẹ̀mìnà kùrọ̀ánà ní àjàbà nínú sọ́tù zukuruf ayẹ̀lẹ́kẹta ti jí nìyẹn ayàlákọ̀ọ́kọ́ ni zukuruf ayẹ̀lẹ́kẹta iná jàálínà kùrọ̀ánà ní arọ̀bíyà làálàkùn tàkìlùn àzukuruf ayẹ̀lẹ́kẹta sọ́tù ṣúrọ́ ayẹ̀lẹ́kẹje وكذلك أوحينا إليك قرآنا عربيا سرباو àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí wípé báwo lọ́lọ́wọ́ bó ti sọ tírà kalẹ̀ tí tírà yìí ò ní lóókọ báwo ní sọ tírà kalẹ̀ tó lóókọ tó kọ yìí ò ní hàpíà nínú tó sọ kalẹ̀ àwa wa the word bible awàtì nínú gbogbo bíbélì inú ayé kò sí nínú ẹ̀ bẹ́ẹ̀ náà lèyìn ó súnfí náà ṣe rí worldwide ẹ̀ ń kílèmù wípé lójú ayé ànábì làwọn sọ̀hábà ti ń ṣe súnfí ẹ̀ ń kílèmù ẹ̀ à ń sọ pé kò rí bẹ́ẹ̀ báwo làwọn sọ̀hábà ó ṣe súnfí báwo ni wọ́n ṣe ṣe súnfí lójú ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam tí àyà lòkùránì òní dákọ sùfíà tàbí àtàsọ́wùfù báwo làwọn sọ̀hábà ó ṣe ṣe sùfíyà lójú ayé ànẹ́bì tánẹ́bì ò ní sọ pé àyíwá sùfìyún àyíwá mutasọ̀wìfún àwa àrí àyà kùránì kan tó dápọ̀ àsùfíyà àrí àdìsí kan tó dápọ̀ àsùfíyà nígbà tá a rí àyà tó dákọ̀ súnà súnà tàlọ́ọ̀ tá a tún wá rí àìmọye hadith ànẹ́bì tó lálàáfíà tí ń dákọ súnà tẹ́yìn gan kò tiẹ̀ tẹ́ẹ̀ kò tí fàmọ́ àníkáhù e- e- sunnati àníkáhù sunnati fàmọ́ rọ́gìbà án sunnati fàlẹ́ ìsàmìnì ẹ̀yìn náà kò tàbí tìyẹn náà ẹ̀ẹ́sẹ́ lọ kóòtì àdíìsì kẹsọ pé àníkáhù sùfìyàtì àníkáhù sùfìyàtì fáma rọ́gídá ánsù fìyàtì kẹlọmú àdìsí ẹ̀wà kẹlọmú wá so táyébá wá gbọ́ tẹ́ẹ̀ sọ pé àwọn àyà kan àwọn súnfí ní ń bá wí ìtànkítàn lẹ́ ń pa bàbá ìtànkítàn ni ìtànkítàn ń pa ẹ̀yẹ wò ní ìsìn orúkọ tánàbì máa ń pe àwọn ẹlẹ́wà rẹ̀ ní asọ̀háàbà asọ̀háàbà tàbí ashab asọ̀háàbà tàbí ashab a rí ọ̀pọ̀lọpọ̀ àdísì níbi tánàbì ti àdírẹ́sì àwọn mùsùlùmí pẹ̀lú kẹ́límọ̀ kí ni asọ̀háàbà báwo wá ni a wà á ti wá wákẹ́límọ̀ súnmọ́tì báwo láti wá kẹ́límọ̀ súnmọ́tì a níwàtí ohun tá a lè wátì nínú kùránì tá a lè wátì nínú àdísì ó ní kí ni àsùfìyà wàláhì tàláì ẹni tó bá tó bẹ̀ nù yín tó dára ẹ̀ lójú kó pòdùsì àyà tí láfúlù àsòfíà tàbí àdìsí àsòfíà tó ti jẹyọ lónìí ni màá gba súfí lónìí olónìí ni màá gba súfí ó ní màá di súfí. mi ò lè déwájú ọlọ́run kọ́lọ́n bí mí léèrè pé olóòṣè súfí ibo ni mo ti dákọ̀ súfí nu kùránì kí wàá mọ ní ẹ àwọn kan báyìí àwọn kan báyìí tó sọ̀rọ̀ wọn ẹ wọ́n sọ pé súfí ni wọ́n èèyàn fẹ́ẹ̀lì ni tààrà ni yọ́ mọ̀ lọ sínú náà tààrà bí ìgbà tọ́lọ́ ń bá bi Christian léèrè wípé ìwé tó gbé dání yìí olémi ni mo sọ ọ́ kalẹ̀ kí ló kọ rẹ̀ ó ní bíbélì ni sọ bí tí mo ti pè bíbélì fún ọ kò lérè sì mú wá ànáìsì tí mo rántí yín ó pèwé tí mo fún ní bíbélì yóò ní no ta ló wá pè bíbélì àwọn wòlíì kan ni àwọn st paul ni àwọn st john ni àwọn st kìnnìkan ni st irisa ni àwọn st wèrè bọ́rọ̀ yìí ó súnfì ni ó ti lọ́jọ́ àlẹ́ kìámọ̀ nìyẹn àfi tẹ́ bá lọ túbá ta ló pé àwọn kan ní súnfì fún yín sọ́lọ̀ ni tó bá jẹ́ pé ọlọ́run bá ní ẹ̀mú jáde tí ò jẹ́ ọlọ́run mọ́kọ́lá ọlọ́run nù kó wá kú mọ́kọ́lá rọ̀ṣùlù ta ló pe àwọn kan ní sùn yín <clears throat> tẹ́yìn náà ti wá ń sọ pé àwọn kan ò ń ni wọ́n lásìkò ànábì ta ló pè bẹ́ẹ̀ fún yín sànábì ni no sọ́lọ̀ ni no sànábì ni no you have you ẹ ti fail ẹ ti fail wàlá ẹ ti fail ẹ yọ tẹ̀gàn kúrò ẹ fi tẹ̀gàn kún ẹ yọ tohùn líle ní kúrò ẹ fi kún kókó ọ̀rọ̀ ni wípé àsòfìyà láyùú dàdú filikur'an wàlá filhadith láflú àsòfìyà àwọn láflú àtàsọ̀wùf láyùú dàdú filikur'an wàlá filhadith àwọn ṣe súnà àlẹ́bí torí pé a rí àdíìsì lórí ẹ̀ta lẹ́bí sọ wípé àlékún bí súnà tì súnà mi dọwọ́ yín tá a bá rí àlékún bí sùfì yátì èmi náà ló sùfì tá a bá rí fàmọ́rọ̀ bíbá ń sùfì yátì lónìí èmi náà ló sùfì why tẹ́sí ń dìsípò ayé ẹ a máa pàtàn ìtàn ìtànkítàn ìtàn ìtàn tó bá sí pé ọ̀tọ̀ ni nǹkan tí ìtàn ń sọ ẹ̀yin a ti nǹkan míì bọnú ẹ̀ ẹ máa ti nǹkan míì bọnú ẹ̀ látọ̀dọ̀ yín now àjọ wa fẹ́ dúró nìsín lórí mọ́kọ́lá lọ́wọ́ àmọ́kọ́lá rọ̀ṣùn you need to produce ibi tí ọlọ́run ọba ti dákọ àsòfìyà nínú Quran tàbí àtàsọ̀fù tàbí ibi tó ti pe àwọn kan ní àsòfìyùn àlìmùtàsọ̀wìfùn tàbí nínú hadithi lórí lórí agreement wa

fún yín ẹ̀yin náà sì gbà a ti tọ́ka sí sunatu rasul fún yín nínú hadisi ẹ̀yin náà kó tiẹ̀ nú ọ̀rọ̀ yín ẹ̀yin náà gbà tọ́ ẹ̀rí tiwa nìyẹn tá a fi jẹ́ onísúnà pọ̀nbélé tá a fẹ́ jẹ́ nǹkan kan míì mọ̀ táwa fi jẹ́ onísúnà pọ̀nbélé táwa ò fẹ́ jẹ́ nǹkan kan míì mọ̀ ọkọ̀ ẹ̀yìn báyìí ẹ ibi tí lápúlù sòfíyà Atasawufu, fún wa nínú Quran ẹ pòdúsì ẹ fún wa nínú hadith ànábì ẹ pòdúsì ẹ fún wa o tẹ ẹ bá pòdúsì ẹ fún wa tí gbogbo alùsùnà bá láwọn ò ṣe èmi yìí ṣe èmi yìí ni mo máa ṣe on condition just produce a verse that contains the, the word asofia how atasawufu or produce a, a, a prophetic tradition, hadith, sound hadith, that contains the word as or atasawuf ní ẹ́písòdù yóò bá tètè rè ní ọba head tẹ́ ẹ̀ bá produce rẹ̀ ìmọ̀ sí ẹ́písòdù yìí lọ títí tí n fi kú ni. ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ ń bẹ́ẹ̀lẹ̀ rẹ̀ gẹ́gẹ́ fún mi èmi yóò máa ṣe ọ̀rọ̀ lọ ìmọ̀ sọ̀rọ̀ lọ pé àsùfíyá zátù tọ̀ríkọ́ khalafati al-islam èmi ò mọ̀ sí lọ sí ìdìkú ni ẹ tún máa gbọ́. ọlọ́run bá sọ̀rọ̀ wọn nílá wọn nílá wọn alọ́run bá sọ̀rọ̀ wọn nílá bàbá aládìsí bàbá onísàràtù sádìkì sọnù tó bí aládìísí wèrè ẹgbọ́n tó wí ọlọ́lọ́wọ̀n ìbá sọ̀rọ̀ àrùsù náà ní dáhùn ànẹ́bí ìbá sọ̀rọ̀ àrùsù náà ní dáhùn tí ó bá ti bá kìdá àti wọn mu this is a fallacy this is this is wrong uh, accusation ìbanilórúkọ gẹ́lẹ́ lè jẹ́ ta ní ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run wa nínú ogun àwa ni àbẹ́yìn ta ló ń tẹ̀lé ọ̀rọ̀ ànẹ́bì nínú wa àwa ni àbí ẹ̀yìn ó clean ó clear wípé alùsùnà ló ń tẹ̀lé ọ̀rọ̀ àlọ́wù àtọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ láti fi ṣẹ̀sìn ẹ sì ní ìlò oore ẹ ní ìlò oore ohun tó bá wù lẹ máa ń lò ní ìlò bẹ́ẹ̀ ni. kẹ́ lè mọ̀ pé àwa là ń tẹ̀lé ohun tó lọ ń bá sọ tánàbí bá wí ọlọ́dà pọ̀ súná tà àwa gbà bẹ́ẹ̀ ànábì dákọ̀ súná rẹ̀ àwa gbà ọlọ́run ọ̀wà dákọ̀ sùfíyàtù láì sùfíyàtàm láì ànẹ́bì náà dákọ̀ sùfíyàtì sùfíyàtì kò dákọ̀ rẹ̀ aláàmọ́rí tọ́pọ́lọ́run ò dákọ̀ rẹ̀ ànẹ́bì ò dákọ̀ rẹ̀ èyí ṣe tẹ́yìn fi ń ṣe súfí ọlọ́run wo ló dákọ̀ kẹ́límà súfí fún yín ṣé Ṣàngó ni ṣé Ọya ni sọ́bàtálá ni sájé ni ṣérùnmọ̀lẹ̀ ni ṣéwin ni. ẹjẹ́ ká mọ̀ ànábì wo ló dákọ̀ sún fífún yín let us know ẹ má ṣe àjò mọ́ ànábì wo ló dákọ̀ sún fífún yín ẹjẹ́ á bá ti yàtọ̀ sí kọ́lọ̀ náà kọ́lọ̀ lọ́dún. àwọn láti náà. àǹfààní àwọn àìsíkà àwọn àṣìṣe o. àti ní. náà. náà náà. wọn. wà ló wà lé. Wọ́n jà náà Wọ́n jà

ṣẹgbọ́ báwo bàbá onísọ̀látù sábìkì sọnù sọ pé ohun tí ń jẹ́ ọ̀rọ̀ gangan ni ohun tọ́lọ̀ ń sọ tánàbí wí àwọn ò fẹ́ gbọ́ pé ṣéèkù bùnú báàsì kan sọ pé ṣéèkù alibani kan sọ pé ṣéèkù ibùnú tẹ̀míyà kan sọ pé àwọn ò fẹ́ gbọ́ rárá àwọn ò fẹ́ gbọ́ rárá sọ wí tẹ̀ tẹ̀ kàǹjọ́ ní. So tí mo tún ń ṣe lórí rẹ̀ tí mo sọ wípé ọ̀rọ̀ tẹ́ ẹ̀ka jáde ń bẹ̀ wàkílà ló bẹ̀rẹ̀ rẹ̀ sí gátù tẹ̀mùríìdì ní ń pè yẹn sí gátù tẹ̀mùríìdì ìhun àìsàn ìhun àìsàn ìyẹn ni pé tí wọ́n bá ti ọ̀rọ̀ bẹ́ẹ̀ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ń túmọ̀ sí pé àléébù kan wà nínú nínú àléébù rẹ̀ ni wípé àlè tírèsì ẹni tó sọ ọ́ èyí ti ṣe ńgbò ga sí pé ọ̀wọ́ máa kọ́là lọ́wọ́ máa rọ̀ṣúlù nìkan lẹ́yìn máa ń tẹ́tí gbọ́ èyí ti ṣe tẹ́ fi kàyún bọ́ta èyí ti ṣe tẹ́ fi ń rì fáàsì síra fílíyàtùlì àwùlíyà nínú ọ̀rọ̀ yìí. èyí ti ṣe tí ẹ̀yin fi ń rìfà sí ọ̀rọ̀ àbúwà ní fà tí ò tiẹ̀ sọ kankan nípa súfí láyé rẹ̀ èyí ti ṣe tẹ́yìn rìfà sọ̀rọ̀ ìmámù màlìkì sànàbì ní sísà abé ni èyí ti ṣe tẹ́yìn rìfà sí ọ̀rọ̀ ìmámù ṣáfìyìn sànàbì ní sísà abé ni èyí ti ṣe tẹ́yìn rìfà sí ọ̀rọ̀ ìmámù ahmad tẹ́yìn ìmámù alùsùn náà ni sànàbì ni sẹ́sàbẹ ni sẹ́rípalágbárí ni bàbá oní sọ̀látù sábìkì sọnù aládìsí wèrè ó ti ń wo báàmì rẹ̀ ràn tí wọ́n ń jábọ́ báyìí ẹ̀fẹ̀ gbọ́ pé àáfàá kan sọ pé ẹ̀sì yéé máa tọ́ka sí ọ̀rọ̀ àwọn àáfàá sọ wí àáfàá ni. olóko tí a tọ́wì iliasul awliya àfáà ló kọ́ ọ̀rọ̀ mọ́mọ̀lẹ́kì ọ̀rọ̀ àfáà ni ọ̀rọ̀ àbú ànífà ọ̀rọ̀ àfáà ni ọ̀rọ̀ ìmọ̀mù ṣáfì ọ̀rọ̀ àfáà ni ọ̀rọ̀ amadu ọ̀rọ̀ àfáà ni ṣe rí pé ara yín bàbá ara yín tẹ bá ara yín àwọn báwọn ẹjẹ́ ń anybody tó bá kílèmù ìmọ̀ anybody tó bá kílèmù ìmọ̀ ẹ̀sìn wa ohun tó bá rí ó sọ sóse wẹ́kù kùránì sóse wẹ́kù àdíìsì ni ó fi nítumọ̀ tí ó bá ti ṣe wẹ́kù kùránì tí ó ṣe wẹ́kù àdíìsì àgbàdànù nítorí ẹ̀kẹ́ wínú kìsìkẹ́ a sọ pé ẹ tàníjà ní bá ní ẹni dábàá tàlíbá ní kò nínú mọ̀ tanijẹ́ ibùnú bá sì ẹ tó bàtà wọn kó lọ́wọ́ ni tọ́rọ̀ bá di ọ̀rọ̀ ìmọ̀ ẹ jókòó ara yín jẹ́ bàbá ẹ jókòó ba? yín jẹ́ sẹ́nìkan bá wá sọ báwọn nípa sẹ́kù ádámà orí ọmọ fọ yín sẹ́nìkan bá sọ wípé tanijẹ́ sẹ́kù ádámà orí àmọ́ fọ yín. orí ọmọ fọ yín ẹ sì lè bu ẹni àtẹ́lu àwọn àfáà tó jẹ́ international àfáà ẹ́ ọ̀wọ́ pé mo sọ wípé ṣéèkù ádámà o muhariku ni wọ́n pè wọ́n o akọ̀tàn ni wọ́n o wọ́n sì jẹ́ ẹni tó gbèdè lárúbáwá o ọ̀wọ́ kí mo sọ yìí lásán ẹwù àwọn tó fọ́n bọ́ọ̀ta bí ọ̀pọ̀ lọ ní òjò kí wọ́n fẹ́ kílèmù pé ṣéka ádámà náà pé fàkíwù ni ọ̀nà wo náà gbàjẹ́ fàkíwù ìròyìn tí mo fún wọn kò tí ì ó dìgbà tí mo bá tó fọ́gbà ẹ wá ń sọ ní ìsìn pé ta ni ṣèkọ àlìbáni ta ni ṣé ibẹ̀ yìí gẹ́ máa kó àlìbáni ọ̀hún tẹ́sọ̀ pé àlìbáni sọ pé àdìsí lálàáfíà ṣé a lè kóòtù ṣèkọ ádámà lórí àdìsí pé ṣèkọ ádámà sọ pé àdìsí lálàáfíà tá a lè kóòtù wọn lórí rẹ̀ ẹ̀yin tẹ́ mú ara yìí ní ọlọ́run sọ pé ànábì sọ pé wáì tẹ́ ń ka síra àwọn àfáàtì tẹ́ ń rí fáàtì síra àwọn wáì òpùrọ́ ni òpùrọ́ ni bàbá ẹ̀ ń parọ́ ẹ̀ ń pa ṣẹ́gẹ̀ nínú rọ́ alábòsísì nìyí pẹ̀lú wáì tẹ́ ń rí yi sí àwọn àfáà ní ọ̀rọ̀ yín iléyàtúlìyà òlìyà àfáà ló kọ́ why tẹ́ ẹ̀ ń ka nǹkan jáde nínú rẹ̀ why. so ìyẹn báyẹn ẹ wá sọ wípé ọ̀rọ̀ ni mọ́kànlá lọ́wọ́ ma kọla rọ̀ súlù ẹ sì fẹ̀sùn kà wàá lùsùn náà wípé àìgbọ́ mọ́kànlá lọ́wọ́ àìgbọ́ mọ́kànlá rọ̀ súlù ọ̀dà ntẹ́ ẹ sọ yẹn kò rí bẹ́ẹ̀ bàbá ẹ̀là etí inú yín báyìí kò rí bẹ́ẹ̀ ẹ̀là ojú yín báyìí kò rí bẹ́ẹ̀ èyí wàá bí léèrè ní ìsìn wípé ẹ máa gbọ́ o ẹ wọ́n ní bàbá yìí sọ wípé ta ló pé àwa alùsùnà sọ wípé àwa ni alùsùnà àwa láwàlìjẹ náà wọ́n ní ta ló sọ bẹ́ẹ̀ báwa láwàlìjẹ náà ta ló bá wa sọ bẹ́ẹ̀ ànẹ́bì ló sọ bẹ́ẹ̀ náà ẹ̀ sì láyé ńgbà ló ń kàdísì ẹni ṣe ẹ̀ tó gbígbà náà ni ànẹ́bì ló jẹ́ ká mọ̀ pé alùsùnà ni ó wà lìjẹ náà alùsùnà ni ó wà lìjẹ náà àlìjẹ̀mọ́ àníwá náà ànẹ́bí ò tí ń jẹ́ àsòfin yìí rí rárá nídìí kẹta ló sọ bẹ́ẹ̀ ló sọ bẹ́ẹ̀ ẹ kí n ka ibi tó ti sọ bẹ́ẹ̀ fún yín ti gbàgbé ni màá kà fún yín nìsín o o sùúrù fún yín máa kà fún yín nìsín ta ló sọ pé alùsùnà ni ó wà nìjẹ̀ náà kì í sàbálà sọ bẹ́ẹ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ ta ló sọ pé àlìjẹ̀mọ́ à ni ó wà nìjẹ̀ náà ànábì ló sọ bẹ́ẹ̀ kì í ṣe àwa ànábì sí lẹ́yìn tẹ́ ẹ̀ bá ti bìlọ́ọ̀dì sálùsùnà fẹ́ wọ náà ànábì ló sọ bẹ́ẹ̀ ni màá fi hàn yín nìsín o ẹ mú sùúrù. gbàgbé ni. ẹ wo àdìsí yìí ẹ̀yẹ ní máa kọ́là lọ́wọ́ àmọ́ kọ́dà rọ̀sùrù lẹ́fẹ́ máa gbọ́ tọ̀ a ní àbí amiri al ní, amu awiya ibùnú àbí fi náà látọ̀dọ̀ Abu Sufiyani ó dìde dúró láàrin wa fàkọ́ọ̀là ó sọ pé àlà inna Rasulullah sallallahu alaihi wasallam ẹgbọ́ o ànábì dìde dúró láàrin wa kọ́ọ̀mọ̀ fínà ó dìde dúró láàrin wa fàkọ́ọ̀là ó sì sọ pé àlà inna min inna man dájúdájú àwọn tó síwájú ìfìtàràkú ala tìǹtàìní wasabaina mìlá àwọn pín sí ọ̀nà 72 wàyínà háàdì ilé mìlá dájúdájú ojú ọ̀nà yìí ìsìláàmù yìí sàtẹ̀fẹ́ríkú àlàásàláàfin wọ̀sàbáyìnà òun náà máa pín sí ó máa pín sí 73 tìǹtàìní wọ̀sàbáyìnà fi náà rí 72 máa wọná àbátẹ́gbọ́ seventy two máa wọná Ànábì sallallahu alayhi wa sallam ó ní wà inna hadhihi al-milla dájúdájú ojú ọ̀nà ẹ̀sìn yìí Islam satẹ̀tẹ̀ríkù ala salatin wa sab'ina òun máa pín sí seventy three nígbà táwọn alùkìtàbù pín sí seventy ìjọ Islam tàbí jẹ́ àtàjù wa ń bẹ̀ yìí lópin ayé yìí á pín sí seventy three sufi jẹ́ kan bẹ̀ ṣíà jẹ́ kan bẹ̀ sìntá ní wásàbà wọ́n náà fi náà rí ẹ̀gbọ́n tí ń jẹ́ ẹ̀mọ́ tí ń jẹ́ náà rù ní seventy two wà wáhídà fìlì jàǹnà ẹjọ́ kan ní wàlìjẹ́ náà wáhíyà àlìjàmáà ànábì ní ìkan tí ó wàlìjẹ́ náà yẹn ní kí ni ó àlìjàmáà bóò làwọn òsì wá ní fira wa ní àjẹmáà ńgbà táwọn ibi sọ pé èyí tí ó wà àlìjẹ náà ní kí ni o àlìjẹmáà àwa sì ń fira wa ní àlùsúnná wàlìjẹmáà. ta ló wá dìklíà pé ẹnìkó wọná báyìí ta ló dìklíà pé ẹnìkó wà lìjẹ́ náà bí ó jẹ́ àlejò wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tó gbàdí tìwárí o àwọn mẹ́ àwọn méje Abu four five nine nine Ahmadu one six nine three Ibnu three nine nine three Tabarani one six two four nine Hakimu four four three Abdul Hamid one four àwọn tó gbà wá nù bàbá máa kọ́là lọ́wọ́ àmọ́ kọ́là rọ̀ṣúlù ibẹ̀ láti rí i pé ẹni tí ọba ti sí nínú àlìjàmá à yọ wọ̀ náà ànábì ló sọ bẹ́ẹ̀. nínú àsọ́ọ̀lẹ̀ rẹ̀ sì ni wípé ó ti sọ wípé tóun bá ti kúrò láyé o ẹ máa ṣe rán dandan ẹ máa ṣe rán dandan ẹ máa sọ wóróworó ànábì wa kìlọ̀ fún wa ó ní fa àlékún bíi súnàtì súnàtì mi ní kẹ́ dìrọ̀ mọ́ ẹ wá lọ dìrọ̀ mọ́ súfí ànábì tọ́lọ̀ wọn sí wa ó ní fa àlékún bíi súnàtì súnàmì dọwọ́ yín wà súnàtì lòkùlà fáàrọ̀ ṣìdín èyí tẹ́ tún lè fi kún un ó ní súnà àwọn àrùlé rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ànábì ò sọ mí kankan wípé fàlékún bíi súnàtì wà sùfíyàtì àlèkùnàfà ànábì ọ̀sọ́mì kankan wípé fàálẹ́kùn bí sùfìyàtì wà sùfìyàtì àlèkùnàfà ẹrọnú náà ẹ tí ọpọlọ yín náà súnà ló wà nínú mọ́ kọ́dà rọ̀sùl súfì ò sí ń bẹ̀ súnà ló wà nínú mọ́ kọ́dà rọ̀sùl súfì ò sí kíni kò sí nínú rẹ̀ ẹ̀rọnú ẹgbẹ́rì ìbọ́ta tí ó sọ pé fàálẹ́ ikúnbì sùfíyàtì wà sùfíyàtì lòkòlà fàárọ̀ ṣìdín ẹmú bọ́ta ẹgbẹ́rì ìbọ́ta tí ó sọ wípé ìjọ hóró kan soso tí ó wà nìjẹ́ náà nínú gbogbo ìpín ìpín ìjọ mùsùlùmí òun ni kí ni òun ni àsùfíyà àsùfíyùn ẹmú bọ́ta wàhíyà alìjàmáà ànábì ló pe kálímà alìjàmáà ẹ̀yìn wá lẹ́yìn èsì jàmáà ẹlẹ́yìn èsì àdùsúnà wà alìjàmáà kí wá níyí ìlà wáhídà tún mínsìntáni mínsìntáni wà sàbáyìn ìnà fúrukọ ẹjẹ́ lọ túbá bàbá go and túbá so ìyẹn nìyẹn báyẹn now so ànẹ́bì ló sọ pé hálùsù náà nìkan ní wà lìjẹ́ náà ànẹ́bì ló sọ ọ́ kìí sàwá ẹ lọ mú àdìsí ti yín wá tí ó ti sọ wípé hálùsù fíyà hálùsù fíyà nìkan ní wà lìjẹ́ náà ẹ lọ wá ẹ lọ wá. ẹni máa kọ́là lọ́wù pàmò kọ́là rọ̀ṣúlù ó ní ẹ̀yìn máa ń tẹ̀lé ó lẹ̀ sì ń fẹ́ abẹ́ẹ̀kọ́ ẹgbọ́n tẹ̀ wí mi báyìí náà. àwọn láti ṣe ó dáa ẹgbọ́n bá mi sùn bàbá ẹ ò bẹ ti fọ́nbù ẹ ní sàlátù sáàdìkì ló dáa ju sàlátù ìbùrẹ̀míyà lọ ta ló mú sàlátù ìbùrẹ̀míyà wá ta ló mú sàlátù sáàdìkì wá bàbá ta ló mú sàlátù àlìbùrẹ̀míyà wá ta ló mú sàlátù sáàdìkì wá ẹ̀yin mùrí díẹ̀ lọ ọ̀nà etí yín ó dàbí ẹni pọ́pọlọ yín ṣàìsàn tí ọpọlọ yóò bá ṣàìsàn aṣáájú yín sọ pé sọ̀látù tí ẹnìkan mú wá ó dáa ju ti èyí tálẹ́bì mú wá lọ ẹ sì lè fẹ́ bá nẹ́bí náà how come báwo ló ti fẹ́ possible fún yín báwo ló ti fẹ́ possible fún yín náà aṣáájú yín sọ nìsín wípé àsọ̀láàtù tí ẹnìkan mú wá lẹ́yìn ànábì òun ló dáa ju àsọ̀láàtù tí ànábì mú wá lọ this same papa this same papa náà nísìn sọ wípé ọ̀rọ̀ lọ́dọ̀ táwọn ni mọ́kọ́là lọ́wọ́ wà mọ́kọ́là rọ̀ṣúlù ṣé mọ́kọ́là rọ̀ṣúlù ni sọ̀rọ̀tù sádìkì ṣé mọ́kọ́là lọ́wọ́ ni sọ̀rọ̀tù sádìkì ohun tẹ́ ń pè ní sọ̀látù sádìkì yẹn ṣáptà wo ló wà ló kùránì àyà wo ló wà mẹ́. ẹ̀yin kan náà lè ń sọ wípé sọ̀látù sádìkì ó dáa ju sọ̀látù ìbùrọ̀níyà lọ ṣe é rí pé ohun tí wọ́n ní kẹ́ ẹ̀ mú lẹ fi wẹ̀ ohun tí wọ́n ní kẹ́ ẹ̀ mú lẹ fi ń wẹ̀. ẹ fẹ́ bá wà lìjẹ́ náà àbí tọ ẹ ká nẹ́bí ó sì fẹ́ yín àbí tọ̀ ẹ̀yin kan náà lẹ wá ń sọ lẹ́nu yín wípé sọ̀látù sábíkì tẹ́nìkan mú wá lẹ́yìn ànẹ́bí ó ìdí tí mo fi ń pè yín ní bàbá onísọ̀látù sábíkì sọnù nìyẹn sọ̀látù sábíkì ni mo pè ní sọ̀látù sọnù ẹ̀dì sáàfù kí n sọ pé bàbá onísọnù ni ẹ̀dì sáàfù ẹ̀ ẹ̀dì ẹ̀ bàbá yìí o bàbá àsọnù ni ẹ̀dìsáàpù kì sọ bẹ́ẹ̀ sí yín lórí pé ẹ̀ ń sọ pé sọ̀látù sábìkì tẹ́nìkan mú wá ó dáa sọ̀látù sábìkì fún wa lọ ẹ̀dìsáàpù kì ń pè é ní bàbá àsọnu mi ò tún wá pè yín bẹ́ẹ̀ mi ò pè yín bẹ́ẹ̀ sífà tí mo mú wá ń bẹ̀ yẹn ó ń sẹ́rí lọ bá sọ̀látù sábìkì ni mo ní bàbá onísọ̀látù sábíkì ìsọnu sọ̀látù sábíkì ni mo pè ní ìsọnu í sẹ̀yìn mo pè lónísọnu even though tí n bá pè ní bàbá onísọnu ó tó bẹ́ẹ̀ torí tí ọ̀bá jẹ́ bàbá onísọnu láyé àtọ̀run kò ní máa sọ wípé sọ̀látù tánẹ́bì mú wa ó kéré sí sọ̀látù tí ọmọlẹ́yìn ẹ̀kan mú wa lọ sòtó túmọ̀ sí pé ìmọ̀ tí ọmọlẹ́yìn ànẹ́bì mọ̀ nípa títí àsàlátù fún ànẹ́bì ìmọ̀ yẹn ju ti ànẹ́bì Muhammadu lọ ẹjírí ẹ̀wò náà tàbá wá wí òdodo fún yín ẹ ń ni ọ ń ni ẹ ń ṣe gbá ni ẹ ń ṣe lára ni tá ń sọ fún ọ kí mò ń wówó pé mò ń ṣe lára who told you that ẹ wà lẹ́sìn kankan tẹ̀lé fọ̀mọ́láyé yín bàbá yín sọ ẹ̀yin náà sì gbèjà ara yín gbọ́ báyìí pé wọ́n wú ànábì ńlẹ̀ wọ́n wọ nǹkan tánàbì mú wá wọ́n wọ ńlẹ̀ wọ́n ní sọ̀dátù sáàdìkì ẹ̀túngbọ́ ẹ̀túngbọ́. àtàlátù tí ó dáa jù bàbá ní káwọ́ àtàlátù sáàdìkì. sọgbọ́n. lẹ́yìn ẹ̀ sọ́ǹgbọ́ sọ́ǹgbọ́ bá nìrìn lẹ́nu bàbá yín lẹ́nu bàbá yín ẹ lè gbà kẹ́nìkan sọ pé mùdírù mọ́ríkàtì pé ọmọ kí ojú sí padà mọ̀ lọ ẹ lè gbà ẹ lè gbà ẹ nígbà kí ẹ sọ pé nìkan jáde ní mọ́ríkàsì yín bẹ̀ yẹn pé ọwọ́ amọ̀kéw ju sheik adamu lọ ẹ nígbà ẹsẹ̀ lọ gba transformer mu sẹ́nìkan bá sọ bẹ́ẹ̀ ẹnìkan wá sọ wípé sọ̀ràtù sábìkì tẹ́nìkan mú wá òun ló dáa ju sọ̀ràtù tàbí mú wá lọ ẹ wá bú ẹ̀rìn ẹ wá ń ṣe aláwọ̀ akúbárú ọlọ́mọdé kìí ti ráúráú ọlọ́mọdé kí ti yín ó ta tán ráúráú ẹnìkan yanu ẹ̀ ó janu lágbárí ó ní sọ̀tù sáábì kìkan tàbá ní káwù dáadáa káwù dáadáa kí lẹ̀ ń wò dáadáa ń bẹ̀ kí ni tẹ́ ń wò dáadáa ń bẹ̀ tí ó fi wá já sí pé sọ̀tù sáábì kì tẹ́ ẹ̀ mọ̀ pé àáfàá kan ló mú wá yóò àdá ju èyí mú wa lọ so sọ̀rọ̀ táwọn èbì mú wa yẹn òun ò wà níbàámu sí kùránì mọ̀ sábìkì ibú yín sábìkù sọnà yín sọ̀rọ̀tù sábìkì sọnù yín yẹn òun ló wá wà in line òun ló wà pẹ̀lú kùránì so ànẹ́bí ò mọ́ bó ṣe lè implement kùránì bí àfáà yín ṣe ìgbádùn sà mi ò rò pé ìgbádùn mi ò rò pé ìgbádùn. torí tẹ́ bá gbádùn ni tẹ́ bá gbádùn ẹ mọ̀ kọ́rọ̀ yẹn ọ̀rọ̀ burúkú ni ẹ mọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ pé bàbá yín sáàrin kẹ́ ẹ kó làálí fún ni pé bàbá ẹmu ògógóró lónìí lẹ́bí ń sọ pé sọ́tù sáàdìkì tẹ́ dáadáa ó dáa gbé sọ́tù ìbẹ̀míyà lọ ẹmu ògógóró ni ẹmu pẹlẹbẹ gbogbo yín gbọ́ yẹn gbogbo yín gbọ́ yẹn sẹ́nìkan bá sọ wípé ẹnìkan jáde ní mọ́ríkà tí o ọmọ kí o gbèsè padà mà lọ ẹwà máa ẹwà máa ẹwà máa yọ eruku lórí ojú yín ìyá máa múná wá bí ojú Ṣàngó ẹwà máa tú bí ejò ẹfẹ lè gbá transformer mú èèyàn wọ ohun tá lẹ́bi mú wá ó wọlẹ̀ tí máa kọ́ làlọ́ sọ wípé wàmọ́ àtàkùnmọ̀rọ̀ sùúlù fákòzòòrò bàbá tẹ́lẹ̀ wá mọ́kọ́là lọ́wọ́ mọ́kọ́là lọ́wọ́ sọ wípé wà mọ́ àtàkùnmọ̀ rọ̀ṣùl fákùdù ohun táwọn ẹbí bá fún yín ni kẹ́ ẹ̀ dì mú làwa fi di sọ̀rọ̀tù ìbẹ̀rẹ̀ mi yàmù ànábì ló fún wa nìyẹn sọ̀rọ̀tù sáàdìkì ta ló fún yín ànábì wo ló fún yín nìyẹn tó fi já sí wípé òun ló wá dáa ju sọ̀rọ̀tù ìbẹ̀rẹ̀ yà lọ wáyé tó fi já sí wípé ẹ wá gbọ́lá fún sọ̀látù wú kan sọ̀látù sọnù kan tí ń pè é sọ̀látù sábìkì lórí sọ̀látù ìbùrọ̀ níyà sánẹ́bì mú wá ẹ̀sìn sọ pé ìtẹ́yìn nídìí ni máa kọ́lá lọ́wà máa kọ́lá rọ̀ṣúlù ṣé alibárí lónìí sọ̀rọ̀ sí ìbìrẹ̀míyà ni ṣé ṣé kùbùnù báàsì lónìí ni ṣé ìbùnù fẹ̀mí lónìí ni

sáájú ní àwọn náà máa ni bàbá sọ pé o ní sọ láti sáábì kí ìsọnu ní bàbá wẹ́ẹ̀ ní sọ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wọ́rọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ yẹn sékè sọ̀rọ̀ sọnu sọ̀rọ̀ gidi ẹ̀rí wo lẹ fẹ́ fi báàkì ẹ̀ pé sọ̀rọ̀ àtúnṣáábì kí o tẹ́nìkan mú wá o ó dáa ju sọ̀látù ìbùrẹ̀míyà tálẹ́bì mú wa lọ ẹ̀rí wo lẹ́ẹ̀sì báàkì ẹ̀ ṣé ẹ̀ ti wá sọ̀rọ̀ sọnù ẹ́ ṣé ẹ̀ ti sọ̀rọ̀ sọnù ìsọ̀rọ̀ yín ó ń jẹ́ ká máa fi emotion sọ̀rọ̀ nígbà míì ìsọ̀rọ̀ yín ó ká máa fi emotion sọ̀rọ̀ nígbà míì bàbá. tó bá gá sí pé ọmọ kékeré kan tó bá sọ bẹ́ẹ̀ ni á gbìyàn lẹ́nu ni á yẹn ẹnu ẹ̀dà nù ni pé ó ṣí èrè ni ó yá wèrè ni ó gbádùn ni sàlátù sádìkì ló ń sọ pé ó dáa ju sàlátù ìbẹ̀rẹ̀ níyà lọ á yẹn ọmọ lẹ́nu ni nígbà tẹ́yìn tí ẹ wá jágbàlagbà tẹ́ wá sọ ọ́ tẹ́ ti kọjá káyán yín lẹ́nu àwa ní wòyàn àníjẹ́kẹ́ báyé jẹ́ lẹ́yìn náà sọ pé tí báyé jẹ́ ká wòran àníwòyàn ẹ fẹ́ báyé jẹ́ nìyẹn náà lẹ́fi sọ yí pé sọ̀rọ̀tù ó dáa ju sọ̀rọ̀tù lọ ta ló mú sọ̀rọ̀tù wà ta ló mú sọ̀rọ̀tù wà ẹ dákọ̀ ẹ̀ wo ló mú wá àlébì wo ló mú wá ẹ wá ní mò ń pè ní bàbá oní sọ̀rọ̀tù sádìkì sọnù ìyẹn gan tún kéré ìyẹn gan tún kéré ṣé ìwúwá nìyẹn ni sọ̀rọ̀tù sádìkì tẹ́ ẹ sọ sọ̀rọ̀tù sádìkì ńlá ń sọ pé ìsọnù ni ìsọnù ni báwo ni tí ọmọlẹ́yìn àlẹ́bì mú wá báwo ni ó sì wá dáa ju tálẹ́bì mú wá lọ tó bá dá sí pé ẹgbà pẹ̀lú sẹ́ńsìsì yín lásìkò tẹ́ ń sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó lè bí ogun lẹ́sọ yẹn ọ̀rọ̀ tó lè bí ogun lẹ́sọ hùn ó lè bí ogun ẹ wú àlẹ́bí ńlẹ̀ báwọn ẹ sọ pé sọ̀rọ̀ tó sáà díkì o tẹ̀ bá wù dáadáa ó dáa ju sọ̀rọ̀ tó Ibrahim níbo ló ti dáa jùlọ ta sọ bẹ́ẹ̀ fún yín ọlọ́run sọ bẹ́ẹ̀ fún yín àbánẹ́bí rẹ̀ ẹ̀sìn sọ pé má kọ́là lọ́wù fàmọ́ kọ́là rọ̀ṣùlù ni ẹ fẹ́ máa lò ṣé bẹ́ẹ̀ sì máa lónù abẹ́ ìsanra yín jẹ sí ọ. súnà tàbí àìsàn àṣọ súnà ọlọ́run onígbà ìmọ̀ sí lẹ́yìn ọ̀dájà ìmọ̀ sí lẹ́yìn olùkọ́ àwọn àdáṣe sí lẹ́yìn sunata láìsẹ̀ ń sọ ní ádámà ṣe ní ibrahim ṣe ní nuhu ṣe èwo nù àwọn ànẹ́bí ọlọ́run ló ṣe súfíyàtà láì èwo nù àwọn ànẹ́bí ọlọ́run ló ṣe súfíyàtà láì ṣe ẹni bá nìsín ẹ̀yin náà ti ẹ̀gbà yìí pé súnà ti ń bẹ tipẹ́tipẹ́ ẹni súnátà lọ́yìí ni ádámà ṣe ni nuhu ṣe ni ibrahim ṣe ni musa ṣe lànẹ́bí wa náà ṣe. súnátà lọ́yìn ẹ̀yìn náà gbà bẹ́ẹ̀ èyí tí wá rí tẹ̀yìn wá yàyàkuyà tẹ́ ní súfí súfí tẹ́yìn rí súfí yàtà láì ni ṣe rí súfí yàtà láì ni ànẹ́bìwó ló ṣe súfí yàtà láì rí

wá mú ẹ mú tó ìlú ìmọ̀ wá tó ìlú ìmọ̀ tó ìlú ìyá. ẹ mú wá ẹ mú wá bẹ́ẹ̀. àwọn oníṣúná sọ̀rọ̀. ẹ rọ̀ bọ́ oníṣúná sọ̀rọ̀. ààrẹ ti bí sọ̀rọ̀ máa ń ṣe ẹ̀ Bàbá ẹ̀ tí ẹ̀ yóò bá. <laughs> Bàbá ẹwọ nǹkan báwọn ẹ̀yin gan ni ara yín kò dodo ọ̀rọ̀ ẹni ká lọ mú wà sẹ́lẹ̀ mú tẹ̀sí lè mọ̀ wà ní sàrátù Ìbráhímíyà ṣé ẹ fẹ́ ká tú àdìsí rọ níbẹ̀ yìí ṣe máa ń tún ọ̀rọ̀ rọ ẹ fẹ́ ká tú àdìsí rọ ṣé ẹ fẹ́ ní báyìí ti di Mr Wrong ẹ̀yin ni Mr Correct ṣé ẹ fẹ́ tú ànábì ṣe ni lórí sàrátù Ìbráhímíyà rẹ̀ fún wípé kò sí wàsálímù tẹ̀sílímọ̀ ń bẹ̀ ṣé ẹ fẹ́ tún ànẹ́bì ṣe ni ẹ fẹ́ di tíṣà ànẹ́bì ẹ lẹ fẹ́ máàkì sọ̀làtú ìbùrọ̀mí yà lọ́dọ̀ ara yín báyìí ẹ lẹ fẹ́ máàkì ẹ̀ ẹ ti ṣe bàbá la mistake bàbá bàbá oh my god ẹ ti ṣe bàbá la mistake àṣeyàn báyìí ti ẹni ẹ̀ ń fọ́ ọ̀rọ̀ ànẹ́bì ẹni nítorí pé kò ní wàsálímù aráàbò ní yín náà tẹ̀fẹ́ máa fọ́ọ̀tì ọ̀rọ̀ tánàbí sọ ẹ̀ẹ̀rí fọ́ọ̀tì wípé àdísì tó gba sọ̀rọ̀sí rẹ̀ níyàwó okó lẹ ẹ̀yìn náà sàkó lálàáfíà so definitely àdébì lẹ́wà ń fọ́ọ̀tì yẹn wípé àìfi wọ̀sẹ́límù tẹ̀sílímù sínú sọ̀rọ̀sí rẹ̀ níyàwó ni òjò dáa tó sọ̀látù sádìkì orí burúkú tẹ̀gbága sọ̀látù sádìkì sọnù ìyà ẹ́ ẹ̀ tí ẹ̀gbọ́n Yorùbá bí ọmọ yín náà elédìí àyípe rí ṣé tí mo pè nù ṣé tí mo pè nù ẹ jẹ́ wá kọ́ Yorùbá gidi èdè ìpérí ni mo pè èdè ìpérí èdè tá a máa fi pe orí nǹkan ní àdáyanrí ní ń pè ní èdè ìperí ní èdè gẹ̀ẹ́sì wọ́n ń pè ní register word register word èdè ìperí ìperí kèsì lédà ìperí èdè ìperí èdè ìperí ni tàṣọ́wùfù jẹ́ fáwọn tí ń ṣe súfí èdè ìperí ni súnà jẹ́ fáwọn tá à ń ṣe súnà látọjú ayé ànẹ́bì oníkẹ́límọ̀ súnà ti ń tẹnu ànẹ́bì jáde èdè perinu kẹ́límọ̀ sùfíyà kò tẹnu ànẹ́bì jáde rí kò tẹnu àwọn sọ̀hábà jáde rí so òun tẹ́ ń pè ní èdè ìperí nìyẹn register word ṣẹ́ti gbọ́ ẹ̀yin lẹ sọ wípé máa kọ́ là lọ́wù wà má kọ́lá rọ̀sù lẹ́fẹ́ máa ṣe àbí ẹgbọ́n tẹ́ wí bíbá ìní ìsìn ẹgbọ́. wọ́n bá wọn sọ owó tolóko owó tolóko ni fúnifúni báyìí ni tòkòtò wa káwókè bíi elébi. Ah. tàbítàbí fúnifúni sọfẹ́sọfẹ́ ni ẹ̀yà adákùnmọ́ ńlá ẹ̀dùn náà bẹ̀. ó ti wà lé ojú wa lé kókó pé wọ́n sì dájú bí ọṣẹ tẹ́gbọ́ wọ́n ní ta bára sọ àbàjẹ́ ṣòkòtò owó òsì sofésofe bàbá ẹlẹ́ẹ̀fẹ́ ṣe mọ́kọ́lá lọ́wọ́ mọ́kọ́lá rọ̀ súùlù lẹ́wí o àgbẹ̀kọ̀ àmọ̀ ní ìsìn bóyá ẹ̀ǹtara yín jẹ ni ṣẹ̀dígbọ́ ń bọ́ o. والله المستعان. musta'an. bàbá ẹni máa kọ́là lọ́wọ́ àmọ́ kọ́là rọ̀ṣùlù lẹ́fẹ́ máa gbọ́ ẹ má wulẹ̀ bu wa pé sòkòtò wa ti sofe sofe mọ́ ẹ má wulẹ̀ bu wa kìí sọ̀rọ̀ alibanila tẹ̀lé àtẹ̀lé ọ̀rọ̀ muhammadu najidi akilẹ́ǹpẹ̀ sheikh muhammad abdulwahab àtẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ òjíṣẹ́ náà là ń tẹ̀lé ọyẹ ẹ wá gbọ́ ẹ wá gbọ́. sọ̀yún lìbùkọ́rí báàbò mọ́ asfala mínàlẹ̀ kàbáyé ní fàwùwà fìnnà orí ọ̀rọ̀ rí o láti inú sọ̀yún lìbùkọ́rí ohunkóhun tó bá wà nísàlẹ̀ kókósẹ̀ ọkùnrin méjèèjì inú iná ni ó gbé wọ̀ bàbá ẹ má wọ̀ ná hadith five seven eight seven ani abi huraira radiyallahu anhu ani nàbíyì sallallahu alayhi wa sallam kọ́ọ́l ànábì sọ pé ma asfala mínàlè kàbáyìmì mínàlè ìzárì fáfin nari se gbọ́rí ni bàbá ma asfala mínàlè kàbáyìmì mínàlè ìzárì fáfin nàárì ohunkóhun tó bá wà nísàlẹ̀ kókósẹ̀ nínú aṣọ ba bá lọ́mọdì tàbọ̀wọ̀ sọ́rùn fáfin nari inu na ni ogbe gbé inú iná lọ máa gbé wọ̀ ṣe báwọn ẹsẹ̀ wa ń bú wa pé ṣòkòtò wà ti sọfẹ́sọfẹ́ nígbà táwọn ò fẹ́ wọná àmẹ́yìn fẹ́ wọná ti yín ẹ fẹ́ ti di kókósẹ̀ wọná látọ yín fi ń gbálẹ̀ lágbádá yín ń gbálẹ̀ ṣòkòtò yín gbálẹ̀ lẹ́yìn táwọn ibi ti kìlọ̀ fún wa wípé ohunkóhun tó bá tayọ kókósẹ̀ wá sísàlẹ̀ nínú aṣọ ọkùnrin fáfì náà rì iná ni ó gbé wọ̀ ẹ gbádìsì yẹn rí tẹ́ ẹ̀ bá gbọ́ rí ẹ ti gbọ́ báyìí ṣe ti gbọ́ ẹ̀rí ìṣòwò tó sofé sofé àfẹ́wọ́ náà ni. ìwà fẹ́ sọ ọmọ àwọn ọmọdé lórí ibú ìwà ní kájákẹ́ àní dákẹ́ o ẹlẹ́yìn tó súná yà àti dákẹ́ yẹn súná bọ́ ṣáà ń gbọ́ wọ́n ní súná kọ́ òun kọ́mọ sálámọ̀ sí bàbá wọ́n ní súná kọ́ yẹn bàbá ẹ ti sọ pé ẹ fẹ́ lo mọ́kọ́lá lọ́wọ́ àmọ́kọ́lá rọ̀ sùúlù ẹlẹ́ẹ̀fẹ́ lù àbí tẹ́ wí kọ́ òun ànírọ́lẹ̀ ń pa òpùrọ́ ní tẹ bá fẹ́ lo mọ́kọ́lá lọ́wọ́ mọ́kọ́lá rọ̀ṣù ẹ̀ka àdìsí àbí kí n kà fún yín ẹ jẹ́ n kà fún yín báyìhàkì ló gbà wá ṣáàbùlì imán nínú báyìhàkì ló gbà wá nínú ṣáàbùlì imán àbí eight four six eight and àbí hùráírà kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam man laqiya akhahu falyusallim alayhi ẹni tó bá pàdé arákùnrin rẹ̀ kó sálámà sí ni wọn ò ní kó dọ̀bálẹ̀ fún wọn ní kó sálámà sí i fàyí ní há láti bainahu mọ́ṣájárọ̀ tí wọ́n bá wá tún túká tí igi tó fi lè bọ́ sí àárín wọn tí kan wà ní sáìdì bíi tí kan wà ní sáìdì kejì auhaitun tàbí ògiri ilé auhajarun tàbí òkúta kan tó láwọn láàrin fún màlàkíyàwó fún màlàkíyàwó lẹ́yìn náà wọ́n tún pàdé ara wọn fáliyù sẹ́lìmù àléyìí kó sálámù sí ni pé asàlámù àléyìká asàlámù àléyìkùm wa rahmatullahi wa barakatuh sẹ́rí bá rèsì ànábì ní asálámà ẹ̀lẹ́ni máa kọ́lá lọ́wọ́ máa kọ́lá rọ̀súlù ni ẹ̀fẹ́ lò ó èyí táwa ń lò nìyẹn o ok ẹ wá lọ produce àdìsí ti yín wá tó jẹ́ mọ́ kọ́là rọ̀ṣùl tàbí mọ́ kọ́là lọ́wọ́ kí o ti sọ wípé bá pàdé ara wa kí ẹnìkan kó dọ̀bálẹ̀ tàbí kó kúnlẹ̀ tàbí kó tẹ ọrùn fún ẹnìkejì rẹ ẹ lọ mú wá omi ìtúrẹ́ o nínú súnánù tírímìdì látọ̀dọ̀ Anas ọmọ Málíkì ó dàbẹ̀ pé ẹ̀yin náà mú yẹn wá kọ́lá rọ́jùlù ń yàrọ̀ súlọ̀ ọkùnrin kan sọ wípé àrọ́jùlù mi náà yẹ́ nípa àkọ́hù áùsọ̀dì ìkọ̀wú ọkùnrin kan nínú wa tó bá pàdé arákùnrin rẹ̀ tàbọ̀rẹ̀ rẹ̀ àyẹ́ ní háníìlàwú ṣé kò kí kọ́lá rárá kọ́lá wú ṣé dì mọ́ gbàgì bílù wú kíìsì kọ́ọ̀lá afaya kùzù bí yẹ́dì hí wáyùsọ̀fíhù ó tún wá ní ṣé kó gbọ́ ọwọ́ ẹ̀ mú kọ́bọ̀ lọ́wọ́ kọ́ọ̀lá náà ànábì sọ pé bẹ́ẹ̀ ni o baba kọ́ọ̀lá àbò ìsà àbò ìsà sọ wípé aza hadithun hasanun hadith ìdá ṣèkà alibá ní tẹ̀sẹ̀ gbọ́rọ̀ rẹ̀ òun náà sọ pé hasanun fàdísì ìdá bàbá ẹ wá ní ká lọ rọ́jù lù káàkiri àwọn tó àwọn tó lẹ́kọ̀ọ́ tí wọ́n mọ tìkun tẹ̀dọ̀ àdíìsì bí àbá àtìrímìdì ó ní àdíìsùn àṣàdún ẹ̀yin àtọmọ yín aládìsí wèrè ẹ wá ń sọ pé ta ni ọkùnrin náà tó sọ̀rọ̀ máa wá lọ máa wá lọ ṣé bọ́ fẹ́ mọ́ ọkùnrin náà ni máa wá lọ. lọ́dọ̀ ara yín ẹ fẹ́ dọ̀ áfà àdíìsì sì ṣe alùlẹ̀ hadith ẹ ṣe onímọ̀ hadíìsì tẹ bá wá mọ́ kọ́là lọ́wọ́ àmọ́ kọ́là rọ̀ṣúlù lórí báwa ti mọ́ wa tí ọmọ ti ń bá fẹ́ kí èmi wọn ò bí dáa kó dọ̀bálẹ̀ wọn ò bí dáa kó kúnlẹ̀ yóò nàró ni orí ìnàró tí mo bá láǹfààní láti bọ̀ ọ́ lọ́wọ́ màá bọ̀ ọ́ lọ́wọ́ tí ìbá láǹfààní àti bọ̀ ọ́ lọ́wọ́ sálámà náà ó ti tó sálámà ti tó. àwọn sàábẹ̀wò ìkúnlẹ̀ fáànà bíi sábà fẹ́ kì í àdìsí tẹ mú wá pé fún màbára kú àlárúkàbí lẹ́yìn náà àwọn sàábẹ̀wò wọ́n kúnlẹ̀ sórí orúkún wọn fànàbí ṣé wọ́n kí ni sádìsì yẹn sọ pé wọ́n kí ni wọ́n ti sọ̀rọ̀ nípa àdìsì yẹn rí bọ́ sẹ́yìn bóyá àbá tuntun sọ fún yín bóyá kì í yé yín ni ọlọ́wọ́ jò yé yín ìkúnlẹ̀ ìkíni ọ̀tọ̀ ìkúnlẹ̀ ẹ̀bẹ̀ ọ̀tọ̀ ìkúnlẹ̀ mú nǹkan ọ̀tọ̀ ìkúnlẹ̀ lọ́ta ọ̀tọ̀ kò jọra wọn ìkúnlẹ̀ ìrákòrò ọ̀tọ̀ ìpìlẹ̀ kínní làwa ń sọ fún yín wípé ànábì ò fara fún wa mọ́ ó wà ṣáájú kó tó dé ó wà ọ̀rọ̀ bàbá Yusufu àti ya Yusufu àtàwọn kan rẹ̀ tí wọ́n kúnlẹ̀ fún láti kí ó àmọ́ lẹ́tà ò fara mọ́ mọ́ sì tiwa Muhammad your problem? tẹ bá lẹ̀ ń wá mọ́ kọ́là lọ́wọ́ fàmọ́ kọ́là rọ̀ súlù ònù àmọ́ ẹ̀ wá ìrọ̀lẹ̀ ń pa ìrọ́dùn lẹ́nu yín ẹ̀yin lẹ́ẹ̀mọ́ sọ pé ẹ tọ̀rí kọ́tù náà hábì yìí màbùníyà tó ń alàlìkìtàbí wa sùnà pé ojú ọ̀nà wa yìí ojú ọ̀nà súnfì wa yìí o wọ́n gbé kalẹ̀ lórí mọ́kọ́là lọ́wọ́ àmọ́kọ́là rọ̀ sún irọ́ lásán ni ṣé wọ́n gbé kalẹ̀ lórí mọ́kọ́là lọ́wọ́ àmọ́kọ́là sùnù aṣọ green tẹ́ẹ̀bí kọ́rùn tàlẹ̀bíjọ bẹ́ẹ̀ sí máa sọ wọ́n báyìí sí rí tàlẹ̀bíjọ aṣọ funfun tẹ́ẹ̀má bí gbàlejò ànẹ́bì ànẹ́bì irọ́ àtàwọn àrólé irọ́ ara yín tàlẹ̀bíjọ tàlẹ̀bíjọ eh? sọ̀rọ̀tù sábìkì tààrẹ fíjọ́ sọ̀rọ̀tù lífàtì tààrẹ fíjọ́ ẹ̀wà ń tan àyíjẹ wípé ojú ọ̀nà súfì yìí o wọ́n gbé kalẹ̀ lórí àlèkìtàbù wà súnà ni a ti wá mú àlèkìtàbù wà fún yín tẹ́ tako a ti mú àdìsù wà fún yín tẹ́ lòdì sí níparí àríkẹ́límà àsúnà nù kùránì àríkẹ́límà àsúná nù hadisi àbà máa kọ́là lọ́wọ́ àmọ́ kọ́là rasul ẹ pòdúsì kẹ́límà àsòfíyà tàbí àtàsọ́wùfù jáde fún wa nínú kùránì tàbí nínú hadisi tẹ́ ẹ bá ti pòdúsì ẹ lónìí pẹ̀lú ògo àlọ́ọ̀ màá sọ̀pọ̀ ẹ́písòdù èmi ló sì dún súfì bí bẹ́ẹ̀ kọ́ ẹ máa retí mi rọ̀lẹ́ màá tún jáde rọ̀lẹ́ ṣẹ́dibọ́ pẹ̀lú ògbọ́n náà tójò ò bá ti rọ̀ tí òjò ò bá ti rọ̀ tójò ò bá ti rọ̀ tọ́lọ́ sì fún mi ní okun pẹ̀lú ògbọ́n náà ẹ tó máa retí ẹ́písòdù mi ní aago mẹ́jọ àbọ̀ insha allah allah fún wa ti kò ń ẹ ṣí à prógámù yìí o ẹ ṣí à dáadáa kí gbogbo ayé ó ṣe kí ni kí gbogbo ayé ó gbọ́ kí wọ́n ṣàǹfààní pẹ̀lú ẹ̀ à ń béèrè lápùlù sùfíyà tàbí tàṣọ́wúfù nínú kùránì tàbí nínú hadisi kẹ́ ẹ̀ pòdùsì ẹ̀ fún wa o. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrisádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá à ń retí. ìsá ọmọ màríyàmá kìí ṣe gulam ahmadu torí aláwọ. mo wo kọ́mẹ̀ntì ní ìsìn ọ̀kan wá ní kẹ̀sì sí mi lórí ọ̀rọ̀ ṣòkòtò ẹnìkan sọ pé ṣòkòtò abubakiri máa ń balẹ̀ ṣé abubakiri náà máa wọná ni lọ ka yẹn bóyá nínú ẹni tí ó lè ti pàṣẹ ṣòkòtò wọná ànábì yọlẹ ànábì ò yọ bàbá ti yín lẹ kò yọ kò yọ ẹ̀yin lẹ kò yọ ẹ̀yin lẹ ànábì yọ àbúbákìrì lẹ ànábì yọ àbúbákìrì lẹ ẹ lọ mú ẹ̀rí tiyín wá tí ó sọ pé àwọn bàbá tiyín náà o ànábì yọ wọn lẹ pé òun ò lè ti pàṣẹ ṣòkòtò wọná so ẹ ti ẹ gbà wípé ẹ̀yin náà ti ẹ̀ mọ̀ pé àdíìsì tó sọ pé ohun tó bá kọjá kókósẹ̀ iná ni ó wọ̀ lẹ́fìlẹ́ wá sọ ní ìsìn wípé ṣé àbúbákírì náà ṣé yóò wọ̀ náà ni àdíìsì yẹn yọ àbúbákírì sílẹ̀ ó yọ ọ́ lẹ̀ àdíìsì tó rí yẹn ó yọ ọ́ lẹ̀ sọ pé ìbò òsì nínú wọn tiẹ̀ ṣòkòtò rẹ̀ àbúbákírì ó jẹ́yàn lẹ́gẹ́lẹ́gẹ́ ó jẹ́ èèyàn lẹ́gẹ́lẹ́gẹ́ so gbogbo ògbà ṣòkòtò ìdóòdì rẹ̀ ṣòkòtò Abubakiri kì í dúó rẹ̀ so ọwọ́ nídìí máa fọ̀ òkè ọwọ́ nídìí máa fọ̀ òkè ẹ̀rù wá bà á nígbà tá níbi sọ wípé ohun tó bá kọjá kókósẹ̀ nínú aṣọ ọkùnrin inú náà ni ó wọ̀ ẹ̀rù ò bà wọ́n bàbá tí ẹ̀rù ò bà wọ́n dípò kẹ́rù ò bà wọ́n tún ń fi ẹni ṣòkòtò rò balẹ̀ wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ni. ẹ̀rù wá bá Abubakiri ló fi lọ bá ànẹ́bì nígbà tó gbọ́ ọ̀rọ̀ yẹn ànẹ́bì wá sọ wípé ìwọ ò sí nínú àwọn ìwọ ò sí nínú àwọn onífàárì ṣòkòtò ní òdòǹdì tiẹ̀ inshallah tí n bá ráàyè màá include àdìsí yẹn ní alẹ́ pẹ̀lú ògbó àláwọ̀ dó ọ̀tọ̀ ní tí mo fẹ́ sọ ṣùgbọ́n àlàyé lórí ẹ̀ nìyẹn àlàyé lórí ẹ̀ nìyẹn ẹ̀rù náà ò bà àwọn bàbá yín ẹ̀rù náà ò bà wọ́n wọn ní tàn ti di mùrídìí ṣéwù mùrídìí ṣéwù yóò sọ àwọn di ekiri ẹran yóò kó àwọn sínú yóò kó àwọn sẹ́nu yóò àlọ tú àwọn sọ́gbàdìjẹ́ náà ẹ má wọ̀rí iná ni ó tù yìí sí iná ni ó pọ̀ yìí sí iná ni ó pọ̀ yìí sí ẹ̀yin tẹ́ gẹ̀ẹ́dàrà yìí bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ dè ya níyà tí gbogbo wa lọ mọ́ dájú ó kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ ó kúrọ ní gbogbo wọn o. kàláwù ìṣọ́ṣọ́ wa ká má di ètè o ní ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwà níbẹ̀. mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ìbọ́jú ìyá kó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹ́ pẹ̀lú òfin káláwù náà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àdéhùn wa rèé o tẹ́ bá ti lè pòdúsì láfdù àsòfíyà àsòfíyà tàbí àtàsọ́wùfù jáde látinú Kùránì tàbí láti inú hadith ànẹ́bì tó lálàáfíà wọ́n mò ń ṣàdé òfin yín wípé mo máa stọ́ọ̀pù ẹ́písòdù tí mò ń ṣe lọ tù ú èmi náà wà á di súfì níwọ̀n ìgbà tí ọlọ́run ọba tá a fẹ́ sìn tó bá ti lè pronounce láfílù sòfíà tàbí ànẹ́bì tó rántí wa tó bá ti lè pronounce láfílù sòfíà kí ni mo fẹ́ máa dúró ṣe máa láì ní jẹ́ kí sùfíà yẹn kó wọnú ilé ayé mi ṣùgbọ́n tọ́lọ́wọ̀n bá ti pronounce ẹnu kùránì tàbí bí o pronounce